nínú àwọn nǹkan tí ò fíìtì Allah tí ò yẹ kó wà lára Allah tí ò yẹ kí Allah ní òun ni sísọ ẹnìkan di ọmọ nínú àwọn ẹ̀dá rẹ̀ kò yẹ Allah kò ní bẹ́ẹ̀ sì ni kò ní kò sọ ẹnìkankan di ọmọ kò sì bí ẹnìkankan lọ́mọ subhanahu mímọ́ ni fọ́lọ́wọ́n ọba o. ọlọ́wọ́n bá mọ́ ta yọ kó sọ ẹnìkan dọ́mọ́ tàbí kó mú ẹnìkan lọ́mọ tàbí kó bí ẹnìkan ọlọ́wọ́n mọ́ ta yọ gbogbo ìdọ̀tí yẹn ó mọ́ ta yọ ẹ̀. ìdákọ̀dọ̀ amúrán nígbà tí aláwo bá ti pè bùbù ọ̀rọ̀ kan tó bá ti pè bùbù àlámọ̀rí kan fàyínà máyẹ̀kú lúlà ọwọ́ tí ó kàn sọ fún àlámọ̀rí náà ni pé kún di nǹkan tí mo gbà lérò jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bí mo ṣe gbà á lérò fáyẹ̀kúnù ó sì máa jẹ́ bẹ́ẹ̀ bí aláwọ̀ bá gbèrò pé kẹ́nìkan máa bẹ ní baba tó jẹ́ pé èròǹgbà rẹ̀ nìyẹn yọkàn ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bí mo ṣe gbà á lérò fàyẹ̀kúnù yóò sì jẹ́ bẹ́ẹ̀ ó máa jẹ́ bí aláwo ṣe gbà á lérò kí nǹkan ó jẹ́ bá a ṣe gbà á lérò kò sí fún wa sọ ti gbọ́ kí nǹkan ó jẹ́ bí àwa ṣe gbà lérò kò sí fún ọmọ ànẹ́bì ádámà kò sí fún ọmọ ànẹ́bì ádámà kò sí fún ànẹ́bì isa kò sí fún ànẹ́bì muhammadu kò sí fún ànẹ́bì musa kò sí fún ànẹ́bì kankan kò sí fún àfáà kankan kún fáyà kún jẹ́ bí mo ṣe gbà á lérò tá a sọ di jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹn ó ní pé jẹ́ bí mo ṣe gbà á lérò fáyẹ̀kùn ó sì máa jẹ́ bẹ́ẹ̀ yẹn ni pé ó máa jẹ́ bí ṣe gbà á lérò gbà á lérò pé kí nǹkan máa jẹ́ sánmà ó sì ní kún sàmà á di sánmà Allah gbà á lérò pé nǹkan kan nǹkan kọ́ mọ̀ jẹ́ ilẹ̀ Allah sì sọ pé kún aridon di ilẹ̀ jẹ́ ilẹ̀ fáyẹ̀kún ó sì di ilẹ̀ bẹ́ẹ̀ náà ni Allah fẹ́ kí Isa ọmọ Mariama kó di ẹ̀dá e kò sì náà aláwo ní kan ju pé nígbà tó ti pinnu pé ẹnì kó mọ jẹ́ yísá ọmọ mẹ́ríámà kò ná ju kó sọ pé kún ẹ̀yìn kún ẹ̀yìn di isa ọmọ mẹ́ríámù fáyẹ̀kùnù ẹ̀yìn sá ibùnà mẹ́ríám di ẹ̀dá sì dìde ó di isa ọmọ so kí wá lọ́wọ́ jẹ mọ́ pé ọmọ rẹ̀ níbẹ̀ ṣé òun nìkan lọ́lọ́run fi kún fáyà fún ìdáni ìwọ gan tó ń gbọ́ mi bọ́lọ̀wọ̀ bá sọ pé kún nípa tiẹ̀ ò ní di tó jẹ́ lónìí bọ́lọ̀wọ̀ bá fi kún tí ọba sọ kún nípa tèmi ohun tí mo jẹ́ lónìí mi ò ní jẹ́ nítorí náà gbólóhùn kún fáyà kún ó jẹ́ gbólóhùn tó já sí pé kò jẹ́ tẹnìkankan rí lánàá kò jẹ́ tẹnìkankan rí lónìí kò sì ní jẹ́ tẹnìkankan lọ́la bí kò ṣe ti Allah nìkan ṣoṣo. aya 36 wa inna allaha rabbi wa rabbakum fa'abudu wa inna allaha rabbi wa rabbukum wa inna allaha rabbi wa rabbukum hadha siratun mustaqim Allah tún wá tẹ̀wájú nínú aya 36 ó ń ọlọ́run bá ń kó kóòtì isa wípé ó sọ pé dájúdájú aláwo ni olúwa mi ẹlẹ́dàá mi àti olúwa àti ẹlẹ́dàá ti yín náà dájúdájú aláwo ni olúwa ẹlẹ́dàá mi olùgbàlà mi. aláwo náà ni olúwa ẹlẹ́dàá àti olùgbàlà ti yín ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi fàábùdùhù nítorí náà aláwo ní kẹ́ ẹ sìn aláwo ní kẹ́ ẹ jọ́sìn fún hádà sirọ́tún mustakim tó bá ń gbọ́ sirọ́tún mustakim ọ̀nà tààrà èyí ní ọ̀nà tààrà tó lè mú ni wọnú ọgbà àlìjẹ́ náà. èyí ni ọ̀nà tààrà jíjọ́sìn fún olúwa ẹlẹ́dàá olùgbàlà isa jíjọ́sìn fún olúwa ẹlẹ́dàá olùgbàlà gbogbo ayé hada siratun mustaqim èyí ni ojú ọ̀nà tààrà tó o bá fẹ́ rìn lójú ọ̀nà tààrà tó fi dọ́dọ̀ àlọ́ ò jọ́sìn fún olúwa ẹlẹ́dàá olùgbàlà isa ọmọ mariam jọ́sìn fún olúwa ẹlẹ́dà ẹlẹ́dà olùgbàlà gbogbo ayé ànábì isa ní sọ̀rọ̀ yìí o tí aláwo tó bá sọ tí aláwo bá sọ nínú alukur'ani fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam aya thirty seven fàtàlàfàlẹ àhàzáàbù min bainihim fàwáìlún lilladhina kafaru min mashihadin min mashihadi yawmin adhim fàtàlàfàlẹ àhàzáàbù min bainihim. àwọn ìjọ yehudi àti nàṣọ́ra wọ́n sì yapẹ ẹnu sí èyí láàrin ara wọn àárín àwọn nàṣọ́ra àti yehudi àwọn ni wọ́n mọ bí ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn lọ́wọ́ tí wọn ò sin olúwa Ìsá mọ́ tí wọn ò sin olùgbàlà Ìsá mọ́ tí wọn ò sin olúwa gbogbo ayé mọ́ tí wọn sin olùgbàlà gbogbo ayé mọ́ àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe dàrú láàrin ara wọn àwọn Yẹ̀wúdí àti Nàsárà wọ́n dàrú mọ́ra wọn lọ́wọ́ wọ́n dàrú wọ́n yapa fàwáìlú nítorí náà ègbé lílẹ̀dí iná káfàrú ni fún àwọn tó ṣàìgbàgbọ́ mímọ́ ṣíhádì yaomina abim ní àsìkò ìjẹ́rìí gbangba ní ọjọ́ ńlá ọjọ́ àjíǹde gbogbo ẹ̀yin tẹ́ sa ṣàìgbàgbọ́ tẹ́ yí ọ̀rọ̀ padà ara yín tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ké sí sọ ọmọ mẹ́ríàmù tẹ́ ń pè ní olúwa olùgbàlà aráyé níyàpá sí nǹkan tí ànẹ́bì yìí sá sọ fún yín nígbà tó ń bẹ láyé fàwa ìlú lílẹ̀ bí iná káfàrú ègbé ìyà ìyà ni fáwọn tó ṣá ìgbàgbọ́ wọ̀nyẹn ní ọjọ́ wo mímọ́ ṣáàdì ìyá omi ní avim mashhad ni asiko ìjẹ́rìí gbangba gbangba wálíà ní ọjọ́ àjíǹde yawmin azim ọjọ́ ńlá ọjọ́ àjíǹde ni ìyàlẹ́ ẹ̀jẹ̀ ń jọ náà ìyà ó ti dúró dè yín fàwáìlùn lèdèrí nà káfàrú mímọ̀ ṣèhàdì azim ìyà ègbé ni fáwọn tó di kèfèrí ní ọjọ́ ìjẹ́rìí gbangba ní ọjọ́ ńlá ọjọ́ àjíǹde. tọ́ ọ bá ní ọmọ ta ni jésù tí wọ́n bi ọ́ léèrè ó sì lọ lọ sílé ké fọ́dún mẹ́wàá ìwọ mario joseph nínú àlòkùránì láti ka àwọn tá a kà jáde yẹn sí etí ìgbọ́ yín. ẹ jẹ́ kí á dúró ń bẹ̀ ní òní insha allah that is page 23. page 23. so ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn tó bá di ní ọ̀la á tẹ̀síwájú lórí ta ni jésù kristi aláwọ̀ fi wá sí kòńgẹ́ dáadáa. Allah yọ́nú sí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a ṣe à ìdánilẹ́kọ̀ọ́ yìí kò sẹ́ni tí ò ní ẹbí tó jẹ́ kìrìsìtẹ́nì èmi gan ní mo sì ń sẹ́ǹdì ẹ̀ sí ẹbí mi tó sọ̀rọ̀ ẹ̀ di pàìtọ̀ kó lè máa ta ni Jésù Kristi according to Quran and according to Hadith kó lè máa òdodo nípa Jésù Kristi ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí yín tí wọ́n jẹ́ Christian ẹ fi ránṣẹ́ sí àwọn aládùúgbò yín tí wọ́n jẹ́ Christian ẹ fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n jẹ́ Christian ó ṣeé ṣe kí Allah subhanahu wa ta'ala kó yí wọn lọ́kàn padà àwọn kan máa ń sọ wípé ó jẹ́ ẹni mélòó tó gba islam lọ́wọ́ wa ìyẹn kì í ṣe bísínẹ́sì tiwa ìyẹn kì í ṣe àṣàìmẹ́ǹtì tá a gbà. ẹ àwọn kan wọn wọ́n ń ṣe gbá àwọn kan wá gba islam lọ́wọ́ wọn ẹ̀yìn wá ń ta kò wọ́n èèyàn mélòó ló gba islam lọ́wọ́ ti yín that is not our business our business is preaching preaching the word of Allah, preaching the word of his prophet, sallallahu alaihi wasallam. It is not our business to convert. We are not in position to convert any people to Islam. All we can do, all we are allowed to do, all we are permitted to do is to preach the word of Islam according to Quran and Hadith. That is the best we can do and we leave the rest for Allah. Allah ni converter, ó ní mukọ́líbù likulu, musọ́rífù likulu, ó lọ́ba tí máa yí ọkàn ẹ̀dá padà. Kìí ṣiṣẹ́ tiwa, kìí ṣiṣẹ́ tiwa. Àti pé báwo la ti fẹ́ mọ iye àwọn tó gbọ́rọ̀ wa tí wọ́n lò ó. Hádà gọ́ ìkọ̀kọ̀ nìyẹn àmọye àwọn tí wọ́n ń gbọ́rọ̀ wa àmọye àwọn tí wọ́n ka ìwé wa tí wọ́n sì ti pàṣẹ bẹ́ẹ̀ di mùsùlùmí òdodo gọ́ìbù nìyẹn nígbà táwọn òsì ṣiṣẹ́ nítorí kẹ́lẹ́ ti wájòyè àṣedáwà nítorí kẹ́lẹ́ fún wa ní orúkọ oyè tẹ́ ń fúnra yín a ní láti wá máa stéèjì àwọn èèyàn pé ẹwọ eléyìí o wá sí wa ló gbọ́ o tó fi di igbá o tó fi di àwo o a nídìí gbogbo yẹn a ṣe ń torí oyè a ṣe ń torí ọkọ a ṣe ń torí ipò a ṣe ń torí award we are doing this for the sake of Allah nítorí náà ẹyẹ máa sọ pé ó dèèyàn mélòó tẹ ẹwẹ sínú ìsìláàmù ìyìn ò kan àwa wọn ò ní ibi wá léèrè kódà wọn ò ní bí ànábì léè lọ́jọ́ àlèkè àmọ̀ pé ìyàn mélòó ló gba ìsìláàmù lọ́wọ́ rẹ. àbọ̀ olẹ́rí ẹ̀ lọ́wọ́ pé wọ́n bí ànábì léèrè bẹ́ẹ̀ ànábì gan tó jẹ́ wa ǹjẹ́ ẹ̀ lọ́wọ́ láti inú Kùránì tàbí nínú nínú ìbéèrè tí wọ́n bí léèrè àti àwọn yòókù ni pé èèyàn mélòó ló bá ìsìláàmù lọ́wọ́ yín wọn ò ní ibi ànábì léèrè ìbéèrè oṣù yẹn ọ̀rọ̀ burúkú lẹ̀ ń sọ lẹ́nu tẹ́ ẹ lérò ṣe tẹ́ ẹ lérò gbà fún yín sọ pé ẹ àwọn àfáàlù súnà yẹn ó mélòó gan tó gba lọ́wọ́ that is not our business. ìyẹn kọ́ ni business ti wá o our business is to preach the word of Allah the word of his prophet sallallahu alayhi wa sallam tẹ́nì kan kúò nínú kúfúrù yóò bọ̀ sínú Islam tẹ́nì kan kúò nínú bídíà yóò bọ̀ sínú súnà iṣẹ́ ọkàn ni iṣẹ́ ọkàn ni ọkàn sì ní ọwọ́ àláò ló wà kò sí lọ́wọ́ tiwa ohun tó lọ ń fi sọ́wọ́ tiwa ó ní ìwọ̀nba ìmọ̀ tá a mọ̀ tá a fi ń sọ̀rọ̀ fàyé nítorí náà ó tó gbọ́ mẹ́ta tẹ́ tí wọ́n sọ tí máa yọ̀ lẹ́nu yín tẹ́lẹ̀ rò pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ̀ ń sọ ọ̀rọ̀ òmùgọ̀ ọ̀rọ̀ òmùgọ̀ lẹ̀ ń sọ ọ̀rọ̀ òmùgọ̀ lẹ̀ ń sọ èèyàn ti ó dèèyàn mélòó tó gba ìsìláàmù lọ́wọ́ yín èèyàn mélòó ló gba ìsìlámù lọ́wọ́ ànẹ́bì tó mọ̀ sọ́lọ́ ó sì bànẹ́bì léèrè lọ́jọ́ àlèkì mọ̀ pé èèyàn mélòó ló gba lọ́wọ́ rẹ kó tó kú láyé wà má ayà nínú súrọ́tù wà má àwọn ànẹ́bì ọlọ́run kò sí tó jẹ́ responsibility wọn tó tayọ àlèbàlágù àlèmùbíìn ìkéde ẹ̀sìn pọ́nbélé tába ti wá kéde ẹ̀sìn àfìyókù lẹ̀ fún Allah subhanahu wa ta'ala àdúrà táàkàn máa fi kún ni pé ọlọ́run ọba ò ọ̀rọ̀ tá a sọ yìí jẹ́ kó wúlò fún àwọn tá a bá sọ ọ́ o jẹ́ kó wúlò fún wa láyé àti ní àlẹ̀kìyàmà so ẹyẹ máa bi mí léèrè béèrè òsì mọ́ pé ó dìyàn mélòó tó gba ìsìláàmù lọ́wọ́ tèmi ìyẹn ṣe bísínẹ́sì tèmi that is not my affair it's not my business my business is to preach to spread the word of Allah to spread the word of Quran and Hadith according to the understanding of our Sahaba. so ẹ pé tẹ́ sọ yẹn pé tó dáa ni kò dáa ó burú o ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni o kẹmọ́dọ́ kẹmọ́ pé ó tó gba lọ́wọ́ gbogbo yẹn tẹfẹ́ mọ́ ṣe fáàrí ni wàhálà ní tàgbẹ̀ aláò ní máa ń pé kí ó ta bí mo ṣe sọ̀rọ̀ ní ìsìn ọlọ́run ló ẹni tí ó gbọ́ ọlọ́run ló sì mọ iye ẹni tí ó ti tasẹ̀ ẹ̀kú ònu christianity bọ́ sínú islam mo ní ọjọ́ kan brọ́dà kan pè mí láti inú ìlú ìbàdàn brọ́dà yẹn wá sọ fún mi wípé mi ò lè mọ òun àmọ́ òun mọ̀ mí ó ní mi ò lè mọ òun àmọ́ òun ṣe kí ni òun mọ̀ mí. ó ní ní 1995 1995 ó ní mo ṣe dìbéètì pẹ̀lú àwọn tìjàníyà ní àdúgbò kọ́lọ́kọ́ ó ní ní ọdún náà òun tẹ̀lé ṣéwà àwọn wákì láti ilé kéwú ó nígbà tóun rí bọ́rọ̀ ṣe lọ lòun túbá lòun fi tìjà níyàlẹ̀ lòun sì di onísúnà. ẹni yẹn pè mí ní ìsìn ìkè ọdún kan àbọ̀dún méjì bó ṣe wá wà lọ nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn rí i pé kìí ṣe bísínẹ́sì wa ni ká máa ṣírò àwọn tó pa Islam lọ́wọ́ wa nígbà tí mi ò ní ó kọ́ mú lọ Saudi Arabia pé lágbájá ọmọ lágbájá ọgbà Islam lọ́wọ́ mi lọ́dún báyìí tàmẹ̀dọ́ ọmọ lámọrin odò ń súnà lọ́dún báyìí lámọrin amadíyà nípasẹ̀ àròjàre amadíyà tí mo ṣe ó di onísúnà nígbà tí mi ò níyẹn ṣe nígbà tí mi ò níyẹn ṣe nígbà mi ò gbaṣẹ́ mi ò gbaṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni ẹni tó bá gbaṣẹ́ lè máa dìbò rìpọ́ọ̀tù èmi ò gbaṣẹ́ èmi sì kọ́ ni màá yí ọkàn ẹ̀dá padà tó ẹyẹ máa bi mí léèrè mọ́ wípé ó di èèyàn mélòó tó gba ìsìláàmù lọ́wọ́ mi ìbéèrè burúkú ni àwọn òjíṣẹ́ ọlọ́run gan tọ́lọ́run ránṣẹ́ ọlọ́run ò ní bi wọ́n léèrè ọ̀wọ́n tọ́lọ́run sọ ni pé excuse me ọ̀wọ́n tọ́lọ́run sọ nípa wọn ni wípé á bi àwọn tá a rán níṣẹ́ léèrè ṣé wọ́n jíṣẹ́ á sì bi àwọn tá a rán wọn sí léèrè ṣé wọ́n ṣé wọ́n jẹ́ pé ọ̀gbọ́ á bi àwọn tí àrán níṣẹ́ léèrè súrọ́tùlẹ̀ àárọ̀ lọ́rẹ̀ ìkà ayẹ̀lẹ̀ kẹfà fàlànà sí àlànà lẹ̀zínà orí sílà ilẹ̀ yìí wàlà náà sí àlànàlè mórísàlì dájúdájú a máa bi àwọn tá a rán èèyàn sí àwọn tá a rán àwọn òjíṣẹ́ sí a bi wọ́n léèrè ṣé wọ́n jíṣẹ́ fún yín wàlà náà sí àlànàlè mórísàlì dájúdájú a sì máa bi àwọn òjíṣẹ́ náà léèrè ṣé jíṣẹ́ níbo ni wọ́n ti bá rí ó dèèyàn mílò tó gba ìsìláàmù ní ọwọ́ rẹ̀ níbo ló ti rí yìí fẹ́ máa ṣe fáàrì ẹ ṣe fáàrì títí títí títí ẹ̀ ń gbà wọ́ọ̀dù lórí dáwà nílé ayé ẹ ṣe wá ẹ ṣe fáàrì títí títí títí ẹ̀ ń fira yín joyè ẹ̀ ń fira yín lóókọ kàbìtìkàbìtì ẹ jẹ́ lọ túbá nítorí náà mọ́ bí èmi léèrè béèrè yẹn mọ́ tó bá ti fẹ́ takò mí o lọ yọ yẹn kó nu tó fi mọ́ takò mí kò yí ọ ní mo sì ti sọ báyìí mo bi mí léèrè béèrè pé ó di èèyàn mélòó tí mo wẹ̀ sínú ìsìláàmù. èmi ò ní ìdí kí n mọ iye èèyàn tó gba ìsìláàmù nípasẹ̀ tèmi ohun tí mo nídìí ni pé ṣé mò ń sọ̀rọ̀ ṣé mò ń sọ̀rọ̀ islam níbàámu sí alukurani àti àdìsí tí mi ò fi ní jẹ̀bi lọ́jọ́ àlèkìyàmọ̀ kọ́lọ́wọ́n bá kó tó àníyàn wá ṣe o àwa tá a ti wà nínú ìsìláàmù lónìí ọlọ́run má jẹ́ ká rí àpadà sí aburú o àwọn tí wọn ò tí ì sínú ìsìláàmù tá à ń pè wọn sákìyèsí kọ́lọ́wọ́n bá kó bá ní tọ́ wọn sí ọ̀nà ìsìláàmù subhanaka allahumma wa bihamdik ilaha illa anta firuka wa atubu lake